nínú ayé ọmọ gbogbo pé ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìrìn àjò náà ọba tó mú ọ ìpẹ́ ìní ní today is the last day in the year twenty twenty one so let's lift our voice fún ìrìn àjò náà ìrìn àjò èyí tó mú ọ ọjọ́ òní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká fi ọpẹ́ fún ẹni tó lọ́pẹ́ yìí ìyìn fún ẹni tó ní ìyìn yìí ẹni tó ní gbogbo ògo yìí mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí olúwo ṣeun olúwo ṣeun ẹnìmọ̀ Ísírẹ́lì ò ṣeun fún ìrìn àjò ayé mi láti oṣù kínní títí di oṣù tó parí yìí ọba tó wà ń bẹ fún ọ ọba tó dúró tì ọ́ ọba tí òjò bàjẹ́ lóòrùn fẹ́ ká gbóhùn asókè sí láàárọ̀ yìí fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ayé ẹnìkankan lọ́wọ́lọ́wọ́ báyìí o òun náà mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run o ṣeun olúwo ṣeun fún ayé mi olúwo ṣeun fún ilé mi olúwo ṣeun lórí iṣẹ́ mi olúwo ṣeun lórí ọ̀nà mi gbogbo yá ká gbóhùn asókè ká yin ọlọ́run yìí pé jésù ṣeun wọ́n tó pọ̀ nípa àti agbára o ṣeun ọlọ́run ìjìnlẹ̀ fẹ́ àyàn ọ́ ọlọ́run tó pọ̀ nípa tí agbára gbé ọ̀gá ọ̀tún ní gbogbo agbára lọ́wọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí pé jésù ṣe akóni ọlọ́wọ́ gbogbo ṣe o agbanilágbàtàn o ṣe o ọ̀tún pọ̀ nípa tí agbára o ṣe o jésù ṣe jésù ṣe o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọba tó fi agbára fún ọ ọba tí òjòjú tì ọ ọba tí òjà yóò yọ ọ let's lift our voice and give that praise to the Lord to the one that is worthy of all praise fún ẹni tó ní gbogbo ọpẹ́ yìí fún ẹni tó ní gbogbo ìyìn yìí fún ẹni tó ní gbogbo ògo yìí lọ́wọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìrìn àjò ayé rẹ dúpẹ́ ọba tí òjò dàrú abániṣe tó bá wa ṣe o ó tún mú wa rí ìparí oṣù ìparí oṣù ìparí oṣù yìí a kó ènìyàn kó ayé wa yọ èyí tó tún mú wa rí ìparí ọdún yìí ẹni tó mú ọ bẹ̀rẹ̀ ó dán kó mú ọ làájá bí èṣù ti gbógun tó bí ọ̀tá ṣe gbìmọ̀ ọba tí òjò ṣe nínú ilé rẹ dá ọpẹ́ parafẹ́ni tó ní ọpẹ́ yìí ẹ ká dá ògo parafẹ́ni tó ń ṣe yìí ẹni tó ń bá wa ṣe ẹni tó ń ṣe fún wa dúpẹ́ lọ́wọ́ Jésù yìí ẹni tó dúró tì wá aláàbò Góṣẹ́nì olùpamọ́ olùjí ayé wa sẹ́ lift of voice and return the glory back to him ẹ ká gbóhùn asókè ká yan Ọlọ́run yìí o gbóhùn ló tó bẹ́ẹ̀ láti ṣe òun ló tó bẹ́ẹ̀ láti fi ọpẹ́ fún òun ló tó bẹ́ẹ̀ ló ní gbogbo ògo òun ló ní gbogbo ìyìn gbogbo ọlá yìí jẹ́ ti ẹ̀sẹ̀ gbogbo ìyìn jẹ́ ti Jésù yìí ẹ ká fi fún torí pé òun ló ní is worthy to be praised Jehovah God is worthy of our praise ó tó bẹ́ẹ̀ láti yìn tó òun ló ní gbogbo ògo yìí ẹ dá padà fún ẹ fi fún sẹ́ẹ̀ lórí ọmọ lórí iṣẹ́ lórí ilé lórí ẹbí lórí ará lórí ojúlùmọ̀ lift your voice in praise to the king ẹ ká dá ògo padà fún ẹni tó ní gbogbo ògo yìí ẹni tó ní gbogbo ọlá yìí pé olúwo ṣeun ẹlẹ́dàá mi ò mọ̀ ṣe olúwo ọlọ́run mi mo yàn ọ́ fún ìrìn àjò ayé mi ọlọ́run mo yàn ọ́ fún ìrìn àjò ayé àwọn ọmọ mi ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí tó bá yé wa dé o ẹ ká dúpẹ́ lọ́wọ́ jésù yìí fún bí tó sì mú wa lọ ọba tó ní ìgbẹ̀yìn tó dára fún ayé wa lift your voice give that praise to him dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá dúpẹ́ lọ́wọ́ atóbi jù dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ní gbogbo agbára lọ́wọ́ ọba tó ní gbogbo èèyàn lọ́wọ́ olúwo ṣeun fún tó ń ṣe inú ayé mi exalt him olúwo ṣeun fún ohun tó ti ṣe o olúwo ṣeun fún ìrìn àjò mi ní ọdún yìí thank him for the journey of your life ọba tí òjò dàrú ọba tí òjò bàjẹ́ ọba tí òjò sunkúnnú rẹ̀ lift your voice and thank him dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìrìn àjò náà. Ulubaloshe, Ulubalanyo, ṣe Ulubalanyo, la yìn ọ́ olùgbà ló ṣe o olùgbà thank you Father thank you our God thank you Jesus thank you El Shaddai thank you the Rock of Ages thank our strength our power ibi agbára wa ibi ìsádi wa a yìn ọ́ lógo a yìn ọ́ fún ohun tó ń ṣe a fún májẹ̀mú ọ̀rọ̀ rẹ èyí tó dájú lórí ọmọ a fún májẹ̀mú ọ̀rọ̀ rẹ èyí tó dájú ní olé fún ayé wa lift of voice give that praise to him fi ọpẹ́ fún Ọlọ́run yìí olùgbà ló máa ṣe olùgbà ló máa ṣe olùgbà la yìn dúpẹ́ olùgbàlà fi ọpẹ́ fún ọ a fi ìyìn fún ọ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fi ọpẹ́ fún Jésù yìí fi ọpẹ́ fún ẹni tó lọ́pẹ́ yìí o fi ìyìn fún ẹni tó ní ìyìn yìí ẹni tó ní gbogbo ògo lọ́wọ́ ni kò fún lónìí ẹ ká dá gbogbo ògo yẹn padà fún gbogbo ọlá yẹn padà fún gbogbo ìyìn yẹn padà fún Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí ọba tó bá ìrìn àjò ayé rẹ débí ọba tó mú ọ lọ síbi ayọ̀ rẹ sẹ́ thank you lord jesus thank you el shaddai ọlọ́run á yìn ọ́ ọlọ́run á gbé ọ ga wọ́n tó ní ògo yìí wọ́n tó ní ọlá ìlọ́wọ́ wọ́n tó ní èyí ládá padà fún wọ́n tó ní ọpẹ́ yìí dúpẹ́ jésù dúpẹ́ lọ́wọ́ olùgbàlóṣe olùgbàlóṣe olùgbàlóṣe olùgbàlóṣe olùgbàlà ó ṣé olùgbàlà á yìn ọ́ olùgbàlà á gbé ọ̀gá olùgbàlà á fi ọpẹ́ fún ọ olùgbàlà á fi ìyìn fún ọ olùgbàlà á fi ògo fún ọ olùgbàlà á fi ìyìn fún ìwọ jésù á fi ọlá fún ìwọ olódùmarè ó ṣé lórí ọmọ ó o lórí ọkọ ó o lórí aya ó mà lórí ilé ó o lórí ẹbí ó o lórí ojúlùmọ̀ ó bàbá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ jésù jésù tó pọ̀ nípa àti agbára jésù tó ní gbogbo agbára lọ́wọ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ ẹ o ọ̀rọ̀ tọ́pẹ́ ó jọpẹ́ lọ thank him olúwa kò dúpẹ́ fún ìrìn àjò náà èyí tó bá ń bẹ̀rẹ̀ ẹ o ọba tó bá bẹ̀rẹ̀ ọdún yìí èyí tí ó ti mú ọ parí ẹ̀ léyìí péréte tó kù yìí ẹ o tí ó ti mú ọ wọnú ọdún ayọ̀ lọ thank you lord jesus olùgbà ló máa ṣe é olùgbà ló ṣe o olùgbà la yàn ọ́ olùgbà la gbé ọ̀gá ìwọ tó ní gbogbo ògo gbágbó ògo yìí ìwọ tó ní ọlá ìgbà ọlá ìbàbá láàárọ̀ yìí mo mú wá fún ọ ni o lórí ọmọ gbogbo mo mú ọpẹ́ wá fún ọ ni o lórí aya mo mú ọpẹ́ wá fún ọ ni o lórí ilé gbogbo lórí ẹbí amú ọpẹ́ ìwá fún ọ bàbá gbọ́ ọpẹ́ yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá tó dá ọ dúpẹ́ lọ́wọ́ abániṣe tí ń bá ọ ṣiṣẹ́ olùpamọ́ olùjí ayé wa ọba tó dúró tì wá ọba tí òjò kúngun ayé borí ayé wa sẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọpẹ́ ló yẹ ọ́ jésù ìyìn yẹ lé rẹ bàbá ọpẹ́ yẹ ọ́ jésù ìyìn yẹ lé rẹ ìyìn yẹ lórí ayé àwọn ọmọ mi lórí ilé mi ìyìn yẹ ọ́ lórí iṣẹ́ mi ìyìn yẹ ọ́ lórí ilé mi ìyìn yẹ ọ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́. dúpẹ́ Olúwa ṣe fún ìrìn àjò náà fún ìrìn àjò ọdún yìí thank him lift your voice to him lift your voice to God appreciate him thank the Lord thank Jehovah God lift your voice and praise to him dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pa ọmọ ọba tí òjòjú ó tì ọ́ Jésù ṣe Jésù ṣe Jésù ṣe olùgbàlà ó Jésù ṣe Jésù ṣó àwa dúpẹ́ dúpẹ́ àwa fi ìfún ọ àwa lẹ́ni tó dá sí lónìí. Ísírẹ́lì wo ni gbogbo ọpẹ́ yìí gbọ́ ọpẹ́ ìgbà yìí bàbá gbogbo ògo jẹ́ tiẹ̀ ìwọ ló ní gbogbo ògo lórí ayé wa adúpẹ́ dúpẹ́ dúpẹ́ fún oore tó ṣe o adúpẹ́ fún àánú tó pọ̀ bí yanrìn yìí tá a rí gbà ń gbogbo gbà adúpẹ́ fún ńlá tó gbà lọ́wọ́ ìyà gbogbo ọba tí ò jẹ́ kí ayé fẹ̀gàn ṣe ọ́ ọba tí ò sì jókòjú tì ọ́ ọlọ́run mi ò mà ṣe é ẹlẹ́dàá mi ò ṣe o mo fi ọpẹ́ fún ọ mo fi èyí fún ọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ jésù. jésù o ṣé o ṣé o ṣé o. ẹ bá mi jú gbà ẹ bá mi wólẹ̀ fún o jésù lọ́kọ̀ yìí. ṣàánú fún ọ. dúpẹ́ lọ́wọ́ alágbára gíga tó gbà ọ́ jésù o ṣé o jésù o ṣé o a yìn ọ́ fún iṣẹ́ ìyanu rẹ a yìn ọ́ fún fún iṣẹ́ ògo rẹ fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ thank him lift up voice in praise to him is worthy to receive it ó tó bẹ́ẹ̀ láti gba gbogbo ògo yẹn gbogbo èèyàn yẹ Jésù gbogbo ògo yẹn yẹ Olódùmarè láàárọ̀ yìí gbẹ fún ìrìn àjò náà ọba tí ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò tuntun tí ò ní dójú tì ọ́ gbẹ fún ohun tó ti ṣe o gbẹ fún ẹwà rẹ lórí ayé rẹ ní ẹnìmọ̀ Ísírẹ́lì ó ṣe ẹnìmọ̀ Ísírẹ́lì mo yàn ọ́ fún ìrìn àjò ayé mi yìí olùgbàlà ó ṣe olùgbàlà ó ṣé o olùgbàlà ó ṣé o akọ́dáyé ó ṣé o gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa yẹ ká sọ fún ọlọ́run tá a rí bí mo ti ṣẹ̀ sí ọ gbogbo ohun tí ò ń jẹ́ rí ògo rẹ láàárọ̀ yìí gbogbo ohun tí ò ń jẹ́ kó báyé mi pàdé pẹ̀lú ọwọ́ agbára rẹ olúwa dáríjì gbogbo àṣedédé mi gbogbo all my sins all my iniquity that can stand before me tí ò jẹ́ kó gbóhùn mi olúwa dáríjì ẹ sọ fún jésù lọ́wọ́lọ́wọ́ olúwa dárí àṣídédé mi jì mí gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo all my sin before you god all my iniquities before you god all my trespasses and transgression before you god ẹ pọ orúkọ jésù gbogbo ẹ̀ṣẹ̀ mi níwájú rẹ olúwa dáríjì gbogbo àṣídédé mi pátá olúwa dáríjì ẹ̀jẹ̀ rẹ kó wù ẹ̀mí lọ́wọ́lọ́wọ́ ẹ̀jẹ̀ rẹ kó wù ẹ̀ṣẹ̀ mi let the blood of Jesus wash away my sin ẹ pè orúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù wù ẹ̀ṣẹ̀ mi lọ́wọ́lọ́wọ́ wash away my iniquities wash away my trespasses and my transgression ẹ̀jẹ̀ Jésù wù ẹ̀ṣẹ̀ mi ẹ pè orúkọ Jésù mi tẹ́ wá sẹ́ kí ẹ̀jẹ̀ ọ̀dà àgùntàn kó wẹ̀ ọ́ tọmọtọmọ ẹ̀jẹ̀ ọ̀dàgùntàn kó wẹ̀ ọ́ tilétilé gbogbo àbàwọ́n ẹ po orúkọ Jésù Olúwa dárí àṣírí èmi jì mí gbogbo ohun tó ń jẹ́ ó bá mi pàdé ní àárọ̀ yìí gbogbo ohun tó ń jẹ́ kí ayé mi gbóhùn wọ Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ mi tí olùfisùn lò láti jẹ mí níyà láyé ask the Lord to forgive every sin Olúwa rántí àánú rẹ lórí ìmísẹ́ rò ti ẹ̀jẹ̀ rẹ nítorí ìmísẹ́ rò ti kú rẹ lórí gàgbélébùú ó ti yà tó jẹ́ bàbá dárí àṣídé mi jì mí mú mọ́ra mi bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ o forgive us o God cleanse us from every iniquity from every trespasses and transgression that the blood of Jesus come upon us right now ẹ̀jẹ̀ Jésù wẹ ayé mi lọ́wọ́lọ́wọ́ Olúwa dẹ̀jẹ̀ lé mi lórí ọmọlọ́run lanu gbàdúrà orúkọ Jésù Olúwa dẹ̀jẹ̀ lé mi lórí ẹ̀jẹ̀ rẹ kó wù ẹ̀mí kó wẹ gbogbo àbàwọ́n kó wẹ gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo gbogbo ẹ̀ṣẹ̀ mi bàbá dáríjì gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wẹ porúkọ Jésù bí tẹ wá Olúwa bá mi pàdé láàárọ̀ yìí ní ọ̀nà ìyanu ní ọ̀nà tí n rò tẹ́lẹ̀ bàbá Olúwa mi pàdé ẹ porúkọ Jésù bí tẹ sẹ́ Olúwa bá mi pàdé ayé mi dórí ìyanu ìwọ ọlọ́run let me experience your miracle ọ̀nà mi kó gba ìyanu rẹ bàbá bọ́lọ́run ńlá ló gbàdúrà orúkọ jésù orúkọ ńlá jésù olúwa bá wa pàdé lóru èní o láàárọ̀ yìí bá wa pàdé ní orúkọ jésù bá ayé àwọn èèyàn yìí pàdé ní orúkọ jésù olúwa bá mi pàdé ọbọlọ́run ńlá ló gbàdúrà orúkọ jésù dára o fẹ́ kí ọlọ́run kó pàdé ayé rẹ ni ẹ pé orúkọ jésù ọlọ́run mo fẹ́ kó pàdé ayé mi pẹ̀lú ọwọ́ agbára rẹ ní orúkọ jésù mo fẹ́ rí ìyanu ògo àtẹwà rẹ bàbá ọmọ náà ńlá ló gbàdúrà olúwa bá mi pàdé olúwa bá mi pàdé olúwa bá mi pàdé olúwa bá mi pàdé ọmọ náà ńlá sẹ olúwa pàdé orúkọ jésù olúwa ìpín mi pàdé làkàtà lima sando yamakushantiabo rìpàtà lima ushakayaba ẹ pé orúkọ jésù olúwa bá mi pàdé ní orúkọ jésù lóru èní olúwa bá mi pàdé ẹ pé orúkọ jésù dáadáa olúwa bá mi pàdé ẹ pé orúkọ jésù olúwa bá ayé mi pàdé ẹ gbàdúrà ẹ sọ fún ọlọ́run alààyè làṣídà kaba ó sàtáyàbà borúkọ jésù mi tó wà sọ fún ọlọ́run alààyè kó bọ́ pàdé làkàtẹ́rìmà ó parú sàtẹ́rìmà ẹ pé orúkọ jésù dáadáa olúwa bá mi pàdé bá ayé mi pàdé olúwa bá iṣẹ́ mi pàdé olúwa bá ọ̀nà mi pàdé orúkọ jésù ni sọ fún ọlọ́run alààyè kó bọ́ ọ pàdé ní orúkọ jésù bá ayé mi pàdé láàárọ̀ iṣẹ́ ask the Lord to meet with you olúwa bá mi pàdé kó fún mi ní ìṣẹ́gun olúwa bá mi pàdé kó tú ayé mi ṣe olúwa bá mi pàdé ní orúkọ jésù olúwa bá mi pàdé láàárọ̀ yìí gbàdúrà sọ fún ọlọ́run pé kí ọlọ́run kó bọ́ ọ pàdé ní ọ̀nà ìyanu ayé mi ń ké pè ọ́ ọ̀nà mi ń fẹ́ ìwọ ọlọ́run borúkọ jésù dáadáa olúwa bá mi pàdé láàárọ̀ yìí olúwa bá mi pàdé bá ìpín mi pàdé ní orúkọ jésù olúwa bá mi pàdé olúwa bá mi pàdé láàárọ̀ yìí olúwa bá ìpín mi pàdé ọmọlọ́run lanu kó gbàdúrà kọ́lọ́run kó bọ́ ọ pàdé kó bá ìpín rẹ pàdé olúwa bá mi pàdé bá ìpín mi pàdé borúkọ jésù dada olúwa bá mi pàdé olúwa bá ìpín mi pàdé ní orúkọ jésù olúwa bá mi pàdé ẹ gbàdúrà ẹ sọ fún ọlọ́run bí kí ọlọ́run kó bá ọ pàdé bí kí ọwọ́ ìyanu ńlá kó ṣẹlẹ̀ olúwa bá mi pàdé olúwa jẹ́ rí ọ pẹ̀lú agbára rẹ̀ olúwa jẹ́ rí ọ pẹ̀lú ọwọ́ ògo rẹ̀ olúwa jẹ́ rí ọ pẹ̀lú ọwọ́ ẹwà rẹ̀ olúwa ọ pẹ̀lú ọwọ́ ìyanu rẹ̀ ẹ pọ orúkọ jésù mo fẹ́ rí ọ nínú ayé mi lónìí mo fẹ́ rí ọ nínú ọ̀nà mi lónìí gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa remember this the last day in this year ìrìnàjò ìrìnàjò ìrìnàjò ìrìnàjò ọ̀tún tún bẹ̀rẹ̀ tomorrow okay yes I can say tomorrow yes ọ̀la ní ọ̀la ìrìnàjò ọ̀tún bẹ̀rẹ̀ wá jẹ́ kí ìrìnàjò náà kó wá jẹ́ sí àṣeyọrí fún ẹ o ẹ porúkọ Jésù ìwọ ogun tí ń bá ayé mi jà kò gbọdọ̀ tún bẹ́ẹ̀ wọ twenty twenty two olúwa palẹ̀ rẹ̀ mọ́sẹ́ ìwọ ìdààmú mi lórúkọ jésù dópin lónìí mo pa ní àṣẹ ní orúkọ jésù ìwogun ayé mi padà lẹ́yìn mi sẹ́ ìwọ ìdààmú mi all my troubles olúwa fi òpin sí that Lord you are going to put an end to everything that troubles your heart ẹ pe orúkọ jésù kò gbọdọ̀ tún bẹ́ẹ̀ rìnrìn àjò náà ìwọ òpin kó dé bá ìwọ àṣetìsẹ́ ìwọ òpin dé bá ìwọ àmúbọ́ ìwọ ẹ̀mí àgànyẹn yíká bàbá ó sàkáyàbà ẹ̀mí àìróore ṣe ní orúkọ Jésù ó yá dópin màkó parusa kó pẹrú pẹtẹkẹrù somebody lift your voice and pray to God bí kí Ọlọ́run kó fi òpin sí ìdààmú yẹn wà ní orúkọ Jésù bí ọdún yìí ṣe wá sópin ìwọ ogun ayé mi bá parí bẹ́ẹ̀ ó yá ó yá ó yá gbàdúrà orúkọ jésù orúkọ ńlá jésù ọlọ́run jẹ́ kí ìdààmú mi bá ogun ayé pé kó bá ọdún yìí parí kò gbúdọ̀ tún bá mi rìnrìn àjò mọ́ ìwọ ẹ̀mí àṣetì ò gbúdọ̀ bá yé mi rìnrìn àjò mọ́ ní orúkọ Jésù ìwọ ẹ̀mí àmúbọ̀yẹ̀ ò gbúdọ̀ bá yé ọmọ mi rìnrìn àjò mọ́ ó yẹ ó yẹ òpin dé bá ọ lónìí làkàpọ̀ rabaku ṣàkàyàbà lift up voice the Lord Jehovah God to put an end to every battle of your life òpin kó dé bá ìtìjú yẹn sẹ́ wọ̀ ní orúkọ Jésù ogun ìdílé yẹn ogun lẹ́yìn ogun ìran yẹn ní orúkọ Jésù ọmọláwọn jẹ́ kí òpin débà olùgbàlà fi òpin sí olùgbàlà fi òpin sí olùgbàlà fi òpin sí olùgbàlà fi òpin sí sí ìdààmú ayé mi látòmí lọ ní orúkọ Jésù ìwọ ogun tó fa ayé mi sẹ́yìn Olúwa fi òpin sí ìwọ ogun di dí ayé ọmọ mi lọ́wọ́ ní orúkọ Jésù Olúwa fi òpin sí ọbalọ́la ló gbàdúrà ní kàgàdà kàtó lamakapayaba sọ fún jésù olúwa fi òpin sí ogun ayé mi mo kò porobo sóńtó yẹkẹtẹlẹ àní kó gbàdúrà olúwa fi òpin sí olúwa fi òpin sí olúwa fi òpin sí olúwa fi òpin sí olúwa fi òpin sí ìdààmú mi lónìí olúwa fi òpin sí ní orúkọ jésù ìwọ ẹ̀mí àmúbọ̀ ìwọ ẹ̀mí àṣetì tí ń bá ayé mi rìnrìn àjò ní orúkọ jésù òpin kó dé ba lónìí ọmọlọ́run lanu gbàdúrà òpin dé bá ogun ayé mi ní orúkọ Jésù Olúwa fi òpin sí ogun ayé mi ọlọ́run lanu kó gbàdúrà ní ní orúkọ Jésù Olúwa fi òpin sí ogun ayé mi ọbọ̀lọ́run pé Jésù mi tó wà sẹ́ làkópa rúṣàtẹ́lì màkúṣàtà lè ń tẹ̀lé mọ́ kó pẹ̀rú sẹ̀tẹ́ndìyà mọ́lọ́run gbàdúrà òpin kó dé bá ogun ayé rẹ lónìí ní orúkọ jésù gbogbo tó ń dààmú ayé rẹ ní orúkọ jésù gbogbo tó fẹ́ bọ́nú ayé rẹ ní orúkọ jésù makanda yaba bó ṣeke yaba gbogbo tó fẹ́ mọ́nú ayé rẹ kó parẹ́ ní orúkọ jésù gbogbo ẹ̀mí kẹ́mi yẹn ní orúkọ gbogbo agbákágbára yẹn ní orúkọ jésù kó parẹ́ gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wá porúkọ Jésù dáadáa ogun ayé mi máa jáde lọ ogun ayé mi máa jáde lọ jáde jáde nínú ayé mi aláṣẹ ilẹ̀ ló ní ó jáde ó yá ó yá ó ayé. ìṣòro gbogbo. Lórúkọ Jésù, ó yá kó jáde. Àìsàn ní àgọ́ ara, ó kó jáde. lónìí wá bá ti ń dààmú ìṣeré mi wá bá ti ń dààmú ògo ọlọ́run lórí ayé mi wá bá ti ń dààmú iṣẹ́ mi sí ẹgbọ́ ọ̀rọ̀ olúwa ẹ jáde gbogbo agbá tí ò fẹ́ kí ìyanu mi kò gbúdọ̀ tún bẹ́ wọ́ lọ́dún tó ń bọ̀ yìí ò gbúdọ̀ tún gbógun ẹ wọ bẹ̀ ní orúkọ Jésù gbogbo tó fẹ́ mọ́nú ayé ẹsẹ̀ ọ̀run kó bẹ̀ sí kọ́ ọ́ mo kọ àṣetì látòní lọ ìwọ wọ àmúbọ wọwọ ìtìjú mo kọ nú ayé mi látòní lọ àníjáde ẹ pe orúkọ Jésù àní jáde gbogbo ọtí ń dààmú ayé mi jáde gbogbo ọtí ń dààmú ayé ọmọ mi jáde ní orúkọ Jésù jáde aláṣẹ ẹbẹ lórí o jáde o. Morúkọ Jésù dada Moko kaka sakoto lima ko sakayaba. Le prendo sukoto lima kaparu sate. Mandere moko paru patayaba. Ẹ pe orúkọ Jésù. Aláṣẹ ẹbẹ̀ lóní o jáde. Aláṣẹ ẹbẹ̀ lóní o jáde. Aláṣẹ ẹbẹ̀ lóní o jáde. Ẹ katoli ma soto yaba. Morúkọ Jésù dada ala ẹbẹ̀ lóní o jáde. Ní orúkọ Jésù. Aláṣẹ ẹbẹ̀ lóní ogun ayé mi jáde ogun iṣẹ́ mi jáde ogun tí ń dènà ògónú ayé mi jáde ní orúkọ Jésù ọwọ́ kọ́ tí ń dènà ògónú ayé mi jáde ọwọ́ kọ́ tí ń dènà ògónú ayé ọmọ jáde ẹ pe orúkọ Jésù ní ogun ayé mi jáde ogun ayé mi jáde ogun ayé mi jáde ogun ilé mi jáde ogun ayé ọmọ mi jáde ogun iṣẹ́ mi jáde ẹ pe orúkọ Jésù. àní ogun tí ń bá ayé rẹ jiyàn ogun tí ń bá ayé rẹ lùgbà yẹn ní orúkọ jésù àní ẹ jáde ní orúkọ jésù àní ẹ jáde ní orúkọ jésù àní ẹ jáde ogun ayé mi jáde ní orúkọ jésù ogun tí ń di iṣẹ́ mi lọ́wọ́ tí ń di ayé àwọn èèyàn lọ́wọ́ somebody pray that prayer that that battle that kapako shakara lemprendo shikelebo kaba rapatundelemo koparaba tell that thing to leave live your life alone ẹ pe orúkọ Jésù ìwógun ńlá látòní lọ ìwógun ìgbiná sọ̀rọ̀ látòní lọ olúwa bọ̀ wí látòní lọ ní orúkọ Jésù ìwógun tó ń dènà lọ́wọ́ nù ayé mi ogun tí ń dènà lọ́wọ́ nù ayé rẹ ogun tí ń dènà lọ́wọ́ nù ayé ọmọ ogun tí ń dènà lọ́wọ́ nù iṣẹ́ rẹ ní orúkọ Jésù ogun aṣọ anidala ìmọ̀ṣe ènìyàn ní orúkọ Jésù ogun tí ń sọ ayé ẹni dèrò ẹ̀yìn sẹ́ ẹ pe orúkọ Jésù jáde lóru èní jáde lóru lóru èní jáde lóru èní jáde lóru èní jáde lóru èní jáde lóru èní jáde lóru èní jáde nú ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù jáde nú ayé wa sẹ màkọ tẹlẹ màkàpà yaba limprendo síkèlè bókaba bua dua lórúkọ Jésù Kristi olúwa wẹ sọ fún Ọlọ́run ogun tó lóun ò ní gbọ́ tó lóun ò ní gbà fún ìṣeré mi olúwa fi náà rún jo lónìí gbogbo ogun tó lóun ò ní gbọ́ tó lóun ò ní gbà fún ìṣerere rẹ pé àníṣe kò ń ṣojú òun àṣe lọ́mọ kò ń ṣe inú ayé ìwáṣe lọ́kọ pé kò ń ṣe inú ayé ìwáṣe lówó ná pé sẹ́yìn pé kò ń ṣe ayé níṣẹ́ yẹn á o ẹ po orúkọ Jésù ẹ sọ fún Ọlọ́run alààyè gbogbo ogun tó lóun ò ní gbà fún ìṣerere mi Olúwa fi iná ọ̀run jó lónìí Olúwa fi iná ọ̀run jó lónìí iná ọ̀run kó jó ogun náà run àjówọlẹ̀ ní kó jó ogun ìpápátá gbogbo ogun tó lòun ò ní gbà fún ògo ayé rẹ kó tàn gbogbo ogun tó lòun ò ní gbà kí ìmọ́lẹ̀ yẹn kó jáde wá olúwa fi náà run jo lónìí ẹ fi orúkọ jésù ọbọlọ́run lanu gbàdúrà orúkọ jésù orúkọ ńlá jésù gbogbo ogun tó lòun ò ní gbà fún ìṣeré mi àpàkó gbogbo ogun tó ní ò ní gbà kó lọ́kọ láyé bí kò rọ́mọ yẹn bí o ní orúkọ jésù olúwa náà run jo ogun náà olúwa fi iná ọ̀run jó ogun náà olúwa fi iná ọ̀run jó ogun náà gbogbo ogun tó fọwọ́sowọ́pọ̀ tó o fẹ́ gbà fún ògo ayé mi láti bú jáde that don't want to allow the glory of life to shine gbogbo ogun tó o fẹ́ kó o délẹ̀ lérí rẹ gbogbo ogun tó o fẹ́ kó o kó o nú agijù àmúbọ́ yẹn ní orúkọ jésù olúwa fi ọ̀run jó mo lérò pé o gbàdúrà sẹ́ I hope you are praying le parupa tunda kapasi kelebo olúwa fi iná ọ̀run jó olúwa fi ọ̀run jó olúwa fi náà tí ò fẹ́ gbà fún ògo ayé mi olúwa fi náà rújọ ogun náà ní orúkọ jésù olúwa fi ogun náà olúwa fi agbára náà ní orúkọ jésù olúwa fi gbúàdúà lórúkọ jésù kristi olúwa wá mo wá fún ìgbèníjà ni i'm here for you to fight my battle. your word told me that you hold my peace ìwọ náà ló sọ kí n dákẹ́ pé ìwọ ọlọ́run yóò gbèjà mi ọlọ́run mi ìrèdógún yẹn mú gbèjà mi o fẹ́ jáde ogun yẹn ń dá ọ padà ọlọ́run mi ìrèdógún yẹn mú gbèjà mi ọlọ́run gbà mí lọ́wọ́ ogun tó dá mi mọ́lẹ̀ kò gbúdọ̀ tún bẹ́ẹ̀ wọ two yẹn today is the last day of it ó yẹ kó bá ọdún yẹn parí ni. o gbúdọ̀ tún jìyà ní twenty twenty two o ìyá o gbúdọ̀ tún jẹ́ tọmọ rẹ ní twenty twenty two ohun tó wá twenty twenty one tó o ti rí ó di twenty twenty two ó yẹ kó gbélé ọ lọ́wọ́ lónìí ẹ pe orúkọ Jésù ìwọ ogun náà wọlé ìwọ ogun náà wọlé ìwọ náà wọlé ìwọ náà wọlé ìwọ ipá jírégbé ìwọ ipá sọrẹdò fónú ayé ẹni ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. ẹ gbọ́ ọ̀rọ̀ nínú ayé wa lónìí gbiná sọnù ọmọlọ́run lanu gbàdúrà orúkọ jésù orúkọ jésù ogun náà kò gbiná mo lérò pé òun gbàdúrà sakayaba kó gbiná sọnù láàárọ̀ yìí o ní orúkọ jésù gbogbo májẹ̀mú kí májẹ̀mú ní orúkọ jésù ń jírí gbogbo májẹ̀mú kí májẹ̀mú ètí ń dènà gbogbo májẹ̀mú kí májẹ̀mú ní orúkọ jésù ètí ń ti ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa lónìí gbiná sọnù olúwa pa ọ̀rẹ́ olúwa bọ̀ wí olúwa bọ̀ wí olúwa bọ̀ wí nú ayé wa lónìí olúwa bọ̀ wí nú ayé ọmọ lónìí olúwa bọ̀ wí nú ayé ọkọ lónìí olúwa bọ̀ wí lórí iṣẹ́ lónìí olúwa bọ̀ wí àní gbàdúà gbogbo májẹ̀mú kí májẹ̀mú tí ń jírí ayé ẹni gbé gbogbo májẹ̀mú kí májẹ̀mú ètò di ayé ẹni mọ́lẹ̀ ní orúkọ Jésù ìfọwọ́sowọ́pọ̀ pọ̀ àwọn ẹni òkùnkùn lórí ayé ẹni lórí ògo ayé ẹni tí ò fẹ́ kó tàn olúwa bọ́ wí olúwa bọ́ wí olúwa bá wí gbogbo iṣẹ́kíṣẹ́ nínú ayé mi lónìí gbogbo iṣẹ́ ọ̀tá nínú ayé wa lónìí gbogbo iṣẹ́ ọ̀tá nínú ayé ọmọ lónìí gbogbo iṣẹ́ ọ̀tá lórí iṣẹ́ wa lónìí gbogbo iṣẹ́ ọ̀tá nínú ìjọ lónìí ní orúkọ Jésù olúwa iṣẹ́ náà jẹ́ tú iṣẹ́ náà ká gbúwàdúà lórúkọ Jésù Kristi olúwa wa ẹ sọ fún Ọlọ́run lórí ọ̀rọ̀ mi olúwa dójú tì ọ̀tá mi ọ̀tá ilé yẹn tó ní pé ìṣeré jìnnà o lórí ọ̀rọ̀ ọmọ mi olúwa dójú tì ọ̀tá olúwa dójú tì ọ̀tá mi sẹ́ olúwa dójú tì lórí ọ̀rọ̀ mi olúwa dójú tì ọ̀tá lórí ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ ayé mi yìí lórí ọ̀rọ̀ iṣẹ́ mi yìí lórí ọ̀rọ̀ ògo mi yìí ẹ pe orúkọ Jésù ọlọ́run dójú ti ọ̀tá mi I God to shame your enemy bá ń dójú tì wọ́n ohun tó ní mi lè ṣe yẹn mú mi ṣe ibi tó ní mi lè lè yẹn bá mú mi débẹ̀ ohun tó ní mi lè lè yẹn mú mi ní ohun tó ní kò lè ṣẹlẹ̀ mọ́ jẹ́ ó ṣẹlẹ̀ ẹ pe orúkọ Jésù olúwa dójú tì ọ̀tá mi olúwa dójú tì ọ̀tá mi ọ̀tá tó ní pé àwọn ọmọ yẹn o pé eré jìnnà sí wọn níṣẹ́ olúwa dójú tì wọ́n ibi tán ní mi lè dé mú mi débẹ̀ òótọ́ ní mi lè ní mọ́ mú mi ní òótọ́ ló ti kọjá mú mi gbà padà ìkólọ mi tó ti jí gbé gbà padà fún mi ó yá gbàdúrà orúkọ Jésù orúkọ ńlá Jésù Olúwa ti ọ̀tá wa lónìí o ọ̀tá lépa ẹni ọ̀tá àfẹ̀gànṣe ayé ẹni ọ̀tá tó fẹ́ sọ ayé ẹni dèrò ẹ̀yìn ọ̀tá tó fẹ́ dójú ti ayé ẹni ẹ orúkọ Jésù Olúwa dójú ti ọ̀tá mi Olúwa dójú ti ọ̀tá mi Olúwa dójú ti ọ̀tá mi Olúwa dójú ti ọ̀tá mi Olúwa dójú ti ọ̀tá mi Olúwa ló ti jẹ ọ̀tá mi ọ̀tá tó yí ayé mi ká ọ̀tá tó yí iṣẹ́ mi ká ní orúkọ Jésù ọ̀tá tó yí ògo mi ká tí ò fẹ́ kó ògo náà tàn jáde ọ̀tá abáṣẹ́jẹ́ afasẹ́sẹ́yìn ní orúkọ Jésù Olúwa dójú tì ọ̀tá mi bú àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wá ẹ pé orúkọ Jésù ọ̀tá tó lóun ò ní gbọ́ Olúwa tó kó fẹ́ra gbẹgbà àwọn ọ̀tá kan wà kì í gbọ́ ni kì í gbà wọ́n ti bá Sátánì múlẹ̀ wọ́n ti bá Sátánì dá májẹ̀mú ẹni èṣù ni wọ́n aleluya wọ́n ti bá sátani múlẹ̀ wọ́n ti bá sátani ìdámájẹ̀mú ẹni èṣù ni wọ́n ẹni ẹ̀jẹ̀ ni wọ́n ìrònúpìwàdà ò sí fún wọn aleluya ẹ porúkọ irú èèyàn bẹ́ẹ̀ nínú ayé mi sẹ́ olúwa jẹ́ kó fi ara gbẹ gba lónìí kò gbọ́dọ̀ tó rí ẹ ṣe mọ́ ní o kò gbọ́dọ̀ tó rí ayé mi dààmú mọ́ kò gbúdọ̀ tún rí ayé ọmọ mi dààmú mọ́ ọ̀tá tí ń tó dó torí ọ̀rọ̀ mi olúwa jẹ́ kó fi ara gbẹgbà lóru èní ni lóru èní ni olúwa rìn kọjá ìwọ àpáta ìdìgbòlù bá ń dìgbòlù ìwọ àpáta ìdìgbòlù bá ń dìgbòlù ìwọ ọ̀tá tó ní pé kò sí ọ̀nà fún ìṣerere o ọ̀tá tó ní àníṣẹ́ lójú òun kọ́ ni ó ṣiṣẹlẹ̀ pinnu ayé ìkọ́ olúwa bá ń yóò fi ara gbẹgbà ìwọ àpáta ìdìgbòlù bá ń dìgbòlù ó yẹ ó yẹ ó yẹ ọmọlọ́run lánàá gbàdúrà ní orúkọ jésù orúkọ jésù dáadáa gbogbo ọ̀tá ilé gbogbo ọ̀tá òde ètò tó sọ̀rọ̀ mi tó ní kò sí ọ̀nà fún ayé mi ẹ pe orúkọ jésù kàtólì máa kó parusata ìwọ àpáta ìdìgbòlù bá mi dìgbò lù bí orúkọ Jésù wo ọ̀tá tí ń bọ oore jẹ́ mọ́ mi lára o ọ̀tá tí ń jí oore gbé mọ́ ọ lára jẹ́ ní orúkọ Jésù ọ̀tá fa ayé ẹni ṣerú àfi ayé ẹni jìyà ó yá bá mi dìgbò lù ní orúkọ Jésù bó orúkọ Jésù sẹ́ sọ fún Ọlọ́run aláìgbúà dùà lórúkọ Jésù Kristi olúwa ìwọ tó ti ṣe àpéyà yẹn ṣíà ṣíà ṣíà ṣíà ẹ̀yin tẹ́ ẹ̀ tí pin mí ní sórí ọ̀fẹ́ rántí pé àdúrà tẹ̀síwájú láàárọ̀ yìí and also you are fasting again. olúwa àwọn tí yọ mí lẹ́nu ti gbọ́dọ̀ yìí ọwọ́ rẹ̀ dà olúwa. 万一。 àwọn èèyàn sọ pé kò sí ìrànlọ́wọ́ fún ṣẹ́ o ó ní ọ̀pọ̀lọpọ̀ ló wí nípa tèmi pé kò lè rí ìrànlọ́wọ́ níwájú olúwa ẹ̀fílẹ̀ ẹni tó ní pé ò lè rí ìrànlọ́wọ́ ó ti ro ayé ẹni náà pin kò lè ṣe eré mọ́ kò lè bímọ mọ́ ìwé ìgbélu yẹn níbo ló ti fẹ́ rí kò lè rí mọ́ iṣẹ́ yẹn kò lè rí iṣẹ́ yẹn mọ́ báwo ló ti fẹ́ ṣe pé kò sí ìrànlọ́wọ́ fún látọ̀dọ̀ ọlọ́run tí ọ̀tá bá ròyìn pé ọlọ́run rẹ̀ ràn so èèyàn ló máa ràn yàn lọ́wọ́ èèyàn ló ní ràn lọ́wọ́ wà lọ́wọ́ ẹ̀ ìgbà tó ń sọ̀rọ̀ ẹ̀ pin lọ́dọ̀ ọlọ́run gangan tó dá ọ lọ́dọ̀ ọlẹ́dàá rẹ pé ọlọ́run ò lè ràn lọ́wọ́ ẹ pe orúkọ jésù wọ́n lọ́rùn àwọn tí ń yọ mí lẹ́nu pọ̀ ṣí àṣà fún mi mi ì tí ì bímọ mi ì tí ì lọ́kọ o mi ì tí ì ríwèé gbélú mi gbàṣẹ́ olúwa ṣí àṣà fún mi mo fẹ́ wọ ọdún ọ̀tun mo fẹ́ kí ọdún tí mo fẹ́ wọlé kó jẹ́ ọ̀tun fún ayé mi ọdún tí mo fẹ́ wọ̀ lọ mo fẹ́ rí ògo ńlá àti ẹwọ ọlọ́run ọlọ́run fẹ́ kí ó jẹ́ ọdún ìlérí fún mímú iṣẹ́ ìlérí fún mi ọlọ́run fẹ́ kí twenty twenty two kó jẹ́ mímú iṣẹ́ ìlérí ọ̀rọ̀ rẹ fún ayé mi mo fẹ́ jẹ́ kí twenty twenty two kó jẹ́ mímú iṣẹ́ ìlérí ọ̀rọ̀ rẹ fún ayé ọmọ mi àwọn tí ń yọ mí lẹ́nu tí ń dààmú ayé mi olúwa dójú tì wọ́n ó yá ó yá ṣe bí àṣà fún mi olúwa ṣe bí ìrànlọ́wọ́ fún ayé àwọn èèyàn ní àárọ̀ yìí ọlọ́run lanu gbàdúrà mọ orúkọ jésù jẹ́ kí àwọn tí ń yọ ayé àwọn ìlẹ́nu kó padà jẹ́ kí àwọn tí ń yọ iṣẹ́ àwọn èèyàn ìlẹ́nu kó padà jẹ́ kí àwọn tó ń yọ ayé wa lẹ́nu kó padà ìwọ olúwa ọlọ́run ìsírẹ́lì ìwọ ibi àṣà wa ibi ààbò wa olúwa ọlọ́run ìsírẹ́lì ìwọ ibi ìgbẹ́kẹ̀lé wa ibi ìrànlọ́wọ́ wa ẹ sọ fún ọlọ́run àwọn tí ń yọ ayé rẹ lẹ́nu kó padà àwọn tí ń yọ iṣẹ́ mi lẹ́nu kó padà àwọn tí ń yọ ayé ọmọ mi lẹ́nu kó padà ẹ pe orúkọ jésù olúwa àwọn tí ń yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí lè bàrúbà tún ta káyàmà olúwa àwọn tí ń yọ ayé mi lẹ́nu ti pọ̀ tó yìí ẹ pe orúkọ jésù olúwa àwọn tí ń yọ iṣẹ́ mi lẹ́nu ti pọ̀ tó yìí ẹ pe orúkọ jésù olúwa tú wọn ká olúwa tú wọn ká olúwa tú wọn ká olúwa tú wọn ká olúwa tú wọn ká nínú ìbínú rẹ lónìí tú wọn ká ní orúkọ jésù tú wọn ká gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wá epo orúkọ ohun tí ayé dè mọ́wọ́ tí ò fẹ́ kí n rí gbà olúwa fẹ́ agbára rẹ gbà á gbogbo ohun tí ayé dè mọ́wọ́ èyí tí ò fẹ́ kí n rí gbà á òun ọkọ ayé ò fẹ́ kó rí òun ọmọ ayé ò fẹ́ kó bí òun wáṣẹ ayé ò fẹ́ kó ní ẹ o talayé gangan Sátánì ni who is the person i'm talking is Satan gbogbo àwọn yẹn wọ́n ń ṣiṣẹ́ ni you know sátani gangan lẹni bí gbogbo yẹn ẹlòmíì kan yọ̀ǹda rẹ̀ fún sátani sátani ó máa ń wá èèyàn láti ṣiṣẹ́ ẹ̀ you know and I mean you know is a spirit sátani ẹ̀mí ni so bí ọlọ́run ṣe ń gbénú èèyàn náà Satani fẹ́ gbénú èèyàn láti carry iṣẹ́ out àbọ̀ iṣẹ́ tiẹ̀ ibi ni ọlọ́run ṣe ní àwọn ọmọ tiẹ̀ láti máa ṣiṣẹ́ ẹ̀ bẹ́ẹ̀ sátani náà ní àwọn ọmọ tiẹ̀ láti ṣiṣẹ́ tiẹ̀ náà òun náà ni àwọn ẹni bí àwọn ẹni ẹ̀jẹ̀ ìrònúpìwàdà jìnnà sí wọn wọn ti bẹ́ èṣù mọ́lẹ̀ àwọn ọmọ ọ̀run àpáàdì ètí ń dààmú ayé rẹ lónìí kí ọlọ́run kó dójú tì wọ́n mo ní kí ọlọ́run kó dójú tì wọ́n gbogbo ẹni tó so ìpín rẹ mọ́lẹ̀ tó so ìpín ọmọ mọ́lẹ̀ mo ní kí ọlọ́run kó dójú tì wọ́n ọdún tó fẹ́ wọ̀ yìí ó dọkọ́dún yẹn kí àyè gbà ọ́ ẹ pe orúkọ jésù ní twenty twenty two olúwa fi àyè gba ìṣeré mi ah mo fẹ́ lọ́mọ nínú ẹ̀ ní kò rí bí mbẹ̀ o fẹ́ lọ́kọ olúwa jẹ́ kí n rí bí mbẹ̀ jẹ́ kí n rí ọkọ mbẹ̀ mo fẹ́ níṣẹ́ tó dáa ní twenty twenty two olúwa fi àyè gba ìṣeré mi somebody lift your voice to God fi àyè gba ìṣeré ayé àwọn ọmọ mi nínú ọdún tí mo fẹ́ wọ̀ yìí lọ bàbá orúkọ Jésù olúwa fi àyè gba ìṣerere mi jójú ọdún ògo fún mi jójú ọdún ẹwà fún mi jójú ọdún ìbùkún fún mi ẹ pọ orúkọ jésù jójú ọdún ògo fún mi jójú ọdún ìṣerere fún mi àwọn ọlọ́run lanu gbàdúrà pọ orúkọ jésù ẹ fi àyè gba ìṣerere mi ẹ fi àyè gba ògo mi ní twenty twenty two ọmọlọ́run lanu gbàdúrà pé kí ọ̀run kó fi àyè gba ìṣeré rẹ fún ọ kó fi àyè gba ògo fún ọ gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wa ní twenty twenty two ìyanu lè ṣẹlẹ̀ o lè bímọ o lè rọ́kọ kò sí iṣẹ́ kò sí ìyanu tẹ́ ẹ lérò tí Ọlọ́run ò lè ṣe ṣé lílo ò lè kọ́ tíyàn bá lówó gidi lọ́wọ́ ó lè èèyàn lè under three months under ní ẹ̀mí òkè bóyá ah pastor kì í dẹ́ kí èèyàn lè ṣe dé ẹ̀ eh, maybe six months hallelujah tówó gidi bá wà hallelujah so àti kọ́lé yìí ò ń ṣe àti ní mọ́tò àgbà mélòó ọjọ́ kan ló yẹn owó ló nídìí tó o bá wọ bí dílà lọ nísìnyí kó nawọ́ sílẹ̀ tó wù ọ́ wàá rí kan gbé jáde ńbẹ̀ hallelujah ìwé ìgbélú àgbà mélòó pastor kí lọ́lọ́run ò lè ṣe just one application settle the case hallelujah but i been applying all this while just one day ọ̀run lè ṣe ìyanu nínú ayé rẹ̀ ẹ pé orúkọ jésù olúwa fi àyè gba ìṣeré mi twenty twenty two o ìkólọ mi kó padà ìkólọ ayé mi kó padà ìkólọ ayé ọmọ mi kó padà olúwa fi àyè gba ìṣeré mi olúwa fi àyè gba ògo mi olúwa fi àyè gba ògo mi twenty twenty two ó yá sọdàdúà orúkọ jésù orúkọ jésù ọba tó pọ̀ ní pàtàgbára olúwa fi àyè gba ìṣeré wa ní twenty twenty two ọwọ́ yín kó tó òkè. Okay ní orúkọ Jésù ọwọ́ yín kó dóòkè màkáyé màkó ṣàkáyàbà ọwọ́ yín kó dóòkè mo ní kí olú ọlọ́run Ísírẹ́lì kó fi àyè gba ìṣerere yìí mo ní kí olú ọlọ́run Ísírẹ́lì kó fi àyè gba ìṣerere yìí mo ní kí olú ọlọ́run Ísírẹ́lì fi àyè gba ìbùkún mo ní kí olú ọlọ́run fi àyè gba ògo ní orúkọ gbogbo igi ìdábùú gbogbo igi ìdènà ìwà àpáta ètò tó bí dènà níwájú ayé àwọn èèyàn yìí ó yẹ kó kó lọ kó fi àyè gba ìṣeré kó lọ kó fi àyè gbà kó lọ́mọláyé níka bàbàbàbàbà ẹ̀tọ́ rẹ kó bọ̀ sí ẹ̀tọ́ yín kó bọ̀ sí ẹ̀tọ́ yín kó bọ̀ sí ní orúkọ Jésù làkàtà yabagaba gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ pọ gbogbo rere tó wù mí gbogbo rere tó wù mí fún ògo rẹ jó ṣẹlẹ̀ ní ayé mi. Eh, eh, eh, ojú ojú ojú rere ò gbúdọ̀ pọ́n ọmọ ẹ pe orúkọ Jésù Ọlọ́run Ísírẹ́lì gbogbo rere tó wù mí láti ṣe gbogbo rere tó gbogbo ibi tó wù mí láti dé láyé gbogbo rere tó wù mí láti gbé ṣe ẹ fi àyè gbà mí ẹ yọ̀ǹda lé mi lọ́wọ́ kọ́kọ́rọ́ náà ẹ fi fún mi ọmọ Ọlọ́run sọ́dà dúà orúkọ Jésù orúkọ ńlá jésù gbogbo oore tó wù mí olùwàjò ṣẹlẹ̀ gbogbo oore tó wù ayé àwọn èèyàn yìí ẹ gbàdúà kọrùn kó mo lé yín lọ́wọ́ ọ̀run mo lé wọn lọ́wọ́ olúwa gbọ́ gbà fún wa gbà fún wa ẹ gbà gbogbo oore tó wù ayé àwọn èèyàn yìí gbogbo oore tó wù ayé ọmọ yín gbogbo oore tó wù iṣẹ́ yín gbogbo oore tó wù ilé yín ẹ pe orúkọ jésù ẹ lọ rí gbà gbogbo oore tó wù yín ní orúkọ jésù gbogbo ètò wù ìpín yín lónìí ẹ lọ rí gbà ẹ pọ orúkọ Jésù dáadáa gbogbo orin tó wù ọ ọ̀run kò fún ọ lónìí gbogbo orin tó wù ayé yín Olúwa kò mú lẹ́yìn lọ́wọ́ ẹ rí gbà ẹ rí gbà ẹ rí gbà ẹ rí gbà ẹ rí gbà ẹ pe orúkọ Jésù gbogbo orin tó wù ayé yín gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wá gbé aláàánú dìde fún mi bàbá gbé aláàánú dìde fún mi o. mo ní gbé aláàánú dìde fún mi bàbá gbé aláàánú dìde fún mi o kí n wo wájú kí n rólóore. kí n wẹ̀yìn wò kí n lólóore tó sì yẹ kí n bá láàánú pàdé. gbé aláàánú dìde fún mi o ó yá gbàdúrà. bẹ́ẹ̀ sọ fún ọlọ́run níbo lẹ́fẹ́ ti bá ọlọ́run àánú ọlọ́run pàdé lórí ọmọ lórí iṣẹ́ jẹ́ kí n bá àánú rẹ pàdé twenty twenty two tí mo fẹ́ wọ̀ lọ yìí ìwọ kọ́ ìwọ ìkólọ mi tí àǹtí fún mi ní twenty twenty one olúwa gbà fún mi olúwa gbárí ayé mi kò gbọdọ̀ tún jẹ́ mógún kò gbọdọ̀ tún jà ọ́ lólè ẹ pe orúkọ jésù ìkólọ mi tí ọwọ́ mi ò tí bà á ọlọ́run gbà fún mi sẹ́ ẹ gbé aláàánú dìde fún ayé mi ẹ gbé aláàánú dìde lórí iṣẹ́ mi ẹ gbé aláàánú dìde nínú ayé àwọn ọmọ mi ìkólú ayé mi kó padà wá mo ní kó orúkọ jésù kí ọlọ́run kó gbé aláàánú dìde fún ayé yìí àánú níbi ńlá lórúkọ jésù kó dìde fún ayé àánú ńlá níbi ńlá lórúkọ jésù kó dìde fún ayé ìṣẹ̀lẹ̀ ayọ̀ tẹ́ ẹ ti ń retí yẹn kó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ògo tẹ́tí retí kó ṣẹlẹ̀ àánú tẹ́ bẹ́ tẹ́ ti ń wá kó bá ayé yín pàdé ògo tẹ́ ń béèrè fún kó wọlé tọ̀ ayé yín wá ojú ò ní tì yín ojú ò ní tì yín ayé ò ní yọ̀ yín ìyanu kó ṣẹlẹ̀ ìyanu kó ṣẹlẹ̀ ìyanu kó ṣẹlẹ̀ ìyanu kó ṣẹlẹ̀ ìyanu kó ṣẹlẹ̀ olúwa kó ràn yín lọ́wọ́ olúwa kó gbè yín níjà olúwa kó ràn yín lọ́wọ́ olúwa kó gbè yín níjà ìkólọ kó padà wá olúwa kó ràn yín lọ́wọ́ olúwa kó gbè yín níjà ìkólọ kó padà wá olúwa kó ran ayé yín lọ́wọ́ olúwa kó ran ayé yín lọ́wọ́ olúwa kó gbè yín níjà ojú àdúrà ní tì yín ẹ ní sọkún ẹ ní banújẹ́ ẹ̀tọ́ yín kó kọ Jésù kọlọ kó gbà fún yín ẹ lọ ṣe rere ẹ lọ ríra ayé yín gbà inú yín kó dùn ọkàn yín kó balẹ̀ ojú kó ti ọ̀tá ìyanu tẹ tí ń retí yẹn kó lóa kó ṣe fún yín nínú ọdún tẹ fẹ́ wọ̀ lọ yìí ọ̀nà kó là ilẹ̀kùn ńlá kó ṣí ní orúkọ Jésù ilẹ̀kùn tí ayé ò lè tì tí ọ̀tá ò ní kọ́kọ́rọ́ rẹ̀ ní orúkọ Jésù fún ìyanu fún ògo Olúwa kó sínú ayé yín kó sínú ayé ọmọ yín kó sí lórí iṣẹ́ yín kójú kó ti ẹlẹ́gàn kínú yín kó dùn kí ọkàn yín kó balẹ̀ kó Olúwa kó ṣe yín lóore ńlá kó Olúwa kó gbé ọwọ́ yín sókè ní orúkọ Jésù ìyanu ńlá kó ṣẹlẹ̀ nú ayé yín ògo olúwa kó bá ayé yín pàdé níbi àdúrà kẹrí ìyanu ojú òní tì yín ọwọ́ ọlọ́run kó wà lára yín ọwọ́ ògo ọlọ́run kó wà lára yín ẹwọ́ ọwọ́ ọlọ́run kó wà lára yín ní orúkọ jésù ẹ̀mí gígùn ní orúkọ jésù àti àlàáfíà pípé ní kẹ́ ẹ fi lu ayé yín ẹ nílò inú ìbànújẹ́ ẹ nílò inú ọ̀fọ̀ ẹ nílò inú òṣè ẹ̀gàn yín kó dópin aṣọ ìyà kó fàya aṣọ ìtìjú kó fàya ọwọ́ olúwa kó kàn yín agbára olúwa kó gbé yín dìde agbára jíǹde kó sọ ayé yín jí ní orúkọ jésù ẹ rí ìyanu yìí ẹ rí ògo yìí àdúrà yín kó gbà àdúrà yín kó gbà gbogbo tí ẹbọ tí ọ̀tá bá rú nítorí yín ètò lòdì ọ̀run kó yí dànù ọ̀run kó yí dànù ọ̀run kó yí dànù ayáléká àtọjúbọlé ètí sáńtì ń lépa ayé yín ní orúkọ jésù ọ̀run kó dójú tì í ẹ̀gàn ò ní ṣe yín ayé ò ní yọ̀ yín o ẹnu yín kó kún fún ọpẹ́ ẹnu yín kó kún fún èyìn bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa àtàgbára wa àmín ìgbọ́ àmín àmín lórúkọ Jésù hallelujah hallelujah àdúrà yín ti gbà o ẹ ká sọ́kà pé àdúrà yìí tẹ̀síwájú lọ́la by God's grace and uh, in the morning let's start in the morning six. and uh, let's see how the rest is going to work. And uh, I, I see maybe the crossover night because uh, we have different time. Maybe around I see maybe around five. I see five. It has to be five because it's eleven, and uh, maybe three. Let's see. Uh, and I know, about 12, 10 minute, uh, 10, but that has to be in the church in there. In, so, Mokwe. I remember ẹ bọ́lọ́run sọ̀rọ̀ nípa ayé yín pé ọlọ́run ń tì mí olúwa gbóhùn mi ọdún tó ta fẹ́ wọ̀ lọ yìí olúwa láti fún wa ìyàtọ̀ ìyanu láti ṣẹlẹ̀ ó yẹ ká rí ọwọ́ ọlọ́run tó yàtọ̀ ẹni tó bá ń sin ọlọ́run ó yẹ kó rí ọwọ́ ọlọ́run ó gbọdọ̀ tún ké pẹ̀lú òun lọ́sàn-án kó má dàṣẹ́ ọ̀rọ̀ rẹ àwí ìyanu rẹ ó dọ̀kẹ́ ọlọ́run kó gbọ́ o kì í ṣeré kó wọlé tọ̀ wá ògo tó ayé ẹni ò tí ì rí rí mo ní kí ọlọ́run kó fi fún yín láti sin lọ ìgbà ọ̀tún kó dé bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín àmín kọ́lọ́run kó yẹ ọmọ ẹ sí mọ́ gbogbo ẹni tó wọ́ ọmọ kọ́lọ́run kó rántí yín olúwa kó rántí yín o wọ́n tó ti bí ọmọ yín kó yè gbogbo ọmọ tẹ fẹ́ kó wọnú ọdún tó ń bọ̀ yìí àti tẹ tó ti bá yín wọnú ọdún yìí kankan ò ní sọnù. So ẹ̀yin náà ò ní rárá sínú ẹ̀ ọlọ́run àfihàn àjọ ọdún tó ń bọ̀ lé ọwọ́ lórúkọ jésù àti ọdún ìparí ọdún yìí mú wa làájá àní sọnù sínú ẹ̀ orin ò ní bàjẹ́ kárí ògo àtẹwà rẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí o jésù olúwa wa àmín àmín lórúkọ jésù see you in the morning god bless you bye bye see you by six a.m. hallelujah god bless you bye bye thank you for being here.